الله وعلى آله وصحبه ومن والاه بعد السلام عليكم ورحمة الله وبركاته النبي صلى الله عليه وسلم نبات تدخل خيبر صلاة الصبح náà ló fi bẹ̀rẹ̀ torí pé bó tilẹ̀ jẹ́ pé a fẹ́ ọ̀tá wa lókun Islam kọ̀ọ̀kan sọ wípé ká máa jagun nítorí kọ́tà wa ọba àjẹ́ káfìrí ìránṣẹ́ ló pa wá láṣẹ ká jagun nítorí kí ọ̀tá wa kó lè bá a fi kófòrò sílẹ̀. Si wọn náà lè papà dẹni tí yọ máa jọ́sìn fọlọ́run ọbẹ̀ lẹ́dàá o tó bá ṣe pé àwa náà lẹni jọ́jọ́ ta lógun lẹ́tọ̀ ó fífi kófòrò sílẹ̀ tó fi máa ṣe Islam ta lẹni tó yẹ jù pé kó mójú tẹ̀sí àwa ló yẹ jù pé ká mójú tẹ̀sí wọ́n tó jẹ́ ọ̀tá lógun kó lè bá fi kófòrò sílẹ̀ wọ̀ wá mójútó Islam nílọ̀tá náà fẹ́ rí lára rẹ tó fẹ́ wà wòkọ́sí eléyìí ní sábàbí tó fà á tóbi dẹ́kun ọlọ́run ọbẹ̀ lẹ́dàá wa kò gbà fún wa láti paṣọ láti tì lójú ogun kódà kò gbà fún wa láti máa dáṣọ láti wá sí lọ́kọ̀ọ̀kan nítorí pé ojú ogun la bá wà ó tún ní ká ṣe sọ láti wà ní jamani òògùn eléyà fi hàn wá pé islam gbà ká fi ọwọ́ ẹ̀rẹ̀ hẹ̀hẹ̀ ká fi mẹ́sìn wá nítorí pé èèyàn mà ìgbà ogun apàtó lòún lọ ìgbà ogun lòún ó kù ìdí ni tá a fi gbọ́dọ̀ fẹ̀sìn wá ṣeré ànábì lọ sọ Khaybar torí àti lọ jà àwọn Yahudi tó wà bẹ́ẹ̀ lò so síbẹ̀síbẹ̀ ìgbà tó débẹ̀ sọlá tó sùn pé kò fi bẹ̀rẹ̀ eléyìí tó túmọ̀ sí pé àwọn ẹrú Ọlọ́run lódodo làwọn ẹni tó ṣe pé gbogbo ìgbà tó náà bá gbà wọn láàyè wọn lo ìgbaniláyè òní láti máa ṣe sọrẹ láti máa san zakat láti máa gba àwọn èèyàn lọ sí ìdíṣe dáadáa láti máa lé àwọn èèyàn jìnnà ṣáìdá bẹ́ẹ̀ làwọn olùgbàgbọ́ òdodo rí torí ra tọmọkùnmọ lọ́wọ́. àwọn náà gbọ́dọ̀ gbìyànjú pé gbogbo ń tà máa ṣe láyé ẹ̀sìn ó gbọ́dọ̀ jẹ́ kó ní ọlá ńlá wa àyè tó la gbọdọ tó kásẹ̀sì sí a gbọ́dọ̀ fẹ̀sìn ṣeré eléyìí kò dájú kó tí ń nínú ìgbésí wa láwùjọ ẹ rí i pé àwọn kan tí ò já mọ́ kankan ìní wọn ò wo wá má ìní wọn gbọ́lá fún wọn apá sọlá títì wọn àmà fìràlì torí irú wọn lọ́nà sọ pé fawailun lil musallin alladhina hum an salatihim sahun ọlọ́wọ́n bá ní. ebi kọ́ máa jẹ́ ti àwọn olùṣe sọ̀lẹ́ àwọn atani nínú wọn àwọn ẹni tó ṣe pé wọ́n máa gbàgbé fọ́nú fọ́ra lọsọ láti wọn lára yẹ pé wọ́n ṣe rárá o wọ́n máa ṣe wọ́n máa lọ lára sásìkò rẹ̀ ọlọ́wọ́n bá ṣẹ́bi lé wọn lórí àwọn kankan lè péjọ síbi kan lórúkọ pé àwọn ṣe nǹkan kan ní nǹkan tó ṣe alára fún ara rẹ̀ ó lè jẹ́ pọtàkù fún Ọlọ́run kẹkẹ ìjókòó ọ̀ràn ní pé àwọn ṣe kan fún pé fìdáwò wọn á jókòó ń bẹ ìjókòó jókòó tọ́lọ̀ ọ̀fẹ́ yẹn àdádálẹ̀ jókòó tí kó bá nù fi bàtẹ́ni jẹ́ wọn á gan kábẹ̀ gbogbo sọ̀lá wà tó tó wọn ní lọ sí. kódà ẹlòmíràn tó sọ pé táwọn ṣe gan pàtàkì ju sọ̀lá tó nínú àwọn sọkúsọ tó ti gbáyé kan gbọ́ àwọn ẹni tó yẹ pé kò kán gbà náà kí ó àwọn náà ni wọn máa sọ̀rọ̀ lórúkọ kí ó àwọn tí wọ́n máa fẹ̀sìn ṣeré àwọn ni wọ́n máa sọ̀rọ̀ lórúkọ tó lóṣùkú tó bá kú ọ̀nà àkọ́kọ́ tó lọ́wọ́ bí ọ tó bá jọ́gbìn làkúyàmù làwọn á fi ń ṣeré bá ọ̀nà wọn á dà láti sàṣe làwọn àlùjẹ́nu kò lè rọrùn ní ìgbà tó di àṣùbà sọlá àti lànàbì fi bẹ̀rẹ̀ tòtórí ẹ̀ àwọn jagunjagun ayé ìsìn tí báwọn náà ṣe kẹsìn kùnà ọ̀dájú bẹ́ẹ̀ àwọn lè kọ́ sára irinṣẹ́ wọn àbí sára iléeṣẹ́ wọn wọ́n lè hán àlùkùránì gan síbẹ̀ láwọn kọ́ńtìrì ni wọn ò ti kẹsìn kùnà àmọ́ gbogbo tẹ́ ń kọ́kọ́ lọ́jà tẹ́ ń kù níwà ló ṣe pàtàkì wọn ò kẹsìn kankan lọ́pọ̀lọpọ̀ àwùjọ àṣùbà àlànà bìfì bẹ̀rẹ̀ torí ẹ̀ ọ̀sọ̀lẹ́t ọ̀sọ̀lẹ́t ká mójútó sọ̀lẹ́t ó pàtàkì fẹ̀yìn náà hó mọ̀nbọ̀yà ha fọ̀hó wọlé màṣẹ̀wá ha ọ̀dùyà nítorí kẹ́nikẹ́ni tó bá tilẹ̀ fi tó bá tilẹ̀ fi sọ̀lẹ́t rárẹ̀ gbogbo tí èsè sọ̀lẹ́t yóò fi rárẹ̀ jù bẹ́ẹ̀ lọ àwọn mùsùlùmí nígbà tí wọ́n parí sọ láti sọpù wọ́n mú nǹkan àgùn wọn gùn wọ́n yọ sí àwọn ọ̀tá torí pé a gbọ́dọ̀ pẹsẹ nígbà tí sí ọba ti pẹ ni kókó ń tó gbé wa wá òun nípa fẹ́ jà àwọn èèyàn yìí lókun àti wá débi tá a ti fẹ́ ṣiṣẹ́ tí í ṣe jíjà ọ̀tá lógun kò sáàyè láti máa dá márùn kò sáàyè láti máa dá márùn ẹ gbàtà parí àsùnwó ẹ̀yìn yẹn kí la rí sí ní ta wá ṣe ń bì kì í sàsìkò màrán ni ma àsìkò màrán ni kẹ́ tó fi lélẹ̀ gẹ́gẹ́ bọ́lá wọn bá wa ti ṣe sọ ni wọ́n ṣe awérò hàn fìlà mọ́ máa bá wọn dá mọ̀ràn nínú gbogbo tó bá fi síwájú tí wọ́n bá dọ́ ọ ní mọ̀ràn ka ìmọ̀ràn wọn kún wọ́n á mú kan nínú ìmọ̀ràn wọn kó fi ṣèpinnu ìgbà tó bá ti mú kan nínú ìmọ̀ràn wọn tó bá fi ṣèpinnu gbọ́lọ̀ dúró kò tún sí pàǹpadà sẹ́yìn tún gbà mọ̀ràn mọ́ á lọ ja àwọn ará Khaybar lógun bọ́lá ti ṣe pa mí láṣẹ pé ká lọ ìgbà wo lẹ́rù pé ká gbéra bọ́lá bá ti lọ yá nìsín ó yá náà ó sì ló ti yá nìsín wá sínú ká máa rò pé bóyá tá bá sì ṣe sùúrù díẹ̀ fáwọn èèyàn yìí bóyá wọn lè gba ìsìláàmù àfẹ́ ìdá àzẹ́mtà tatawakkal ala Allah lẹ́yìn ìgbà tó má ti dẹ ní márùn tí wọn náà sì ti fi kan nínú màrán wọn ṣe pinnu kò sáyè àti padà sẹ́yìn ìgbà tó bá ti fi ọ̀kan nínú màrán wọn ṣe pinnu bọ́lá wọn bá dúró torí ẹ̀ àwọn mùsùlùmí gun nǹkan ọ̀gbun wọn àwọn ará Khaybar àwọn wá jí jáde pẹ̀lú ọkọ́ àti àdá àti gbogbo èròjà tí wọ́n máa fi ṣiṣẹ́ oko wọn àwọn ọmọ pé nǹkan ti dé ogun ni wọ́n ń pè wọ́n jáde bíi ti bí wọ́n ti máa jáde wọ́n múra bí wọ́n ti máa múra orípa gbẹ̀ làwọn àgbẹ̀ onídẹ̀bínú ẹ sì ti máa. gbèdì sẹ́ni là á mani lọ́lẹ̀ àwọn náà fi sẹ́ wọn jáfira wọn ò fi ṣeré rárá nítorí pé kò tó ká sọ pé sẹ́bà ń ṣe kí n sì má máa wà lẹ́nu sẹ́mi gbogbo ìgbà kò tó eléyìí kí ni ń pè ìrẹ́ ló jẹ́ pé bọ́ọ̀ náà ti kí n tó gbìn bọ́ọ̀lẹ̀. kíkí ń gbin bọ́lẹ̀ kò tó bí kò lámòtútó lórí ń tó bọ́lẹ̀ ń wọ́n ló mú jáde o Allah Rabbul Alamin ni ó mú jáde wọ́n àwọn kankan bẹ tó lè dínà kí n tó bọ́lẹ̀ ó wù wọ́n àgbẹ̀ lọ́ọ́ máa mójútó pé ọ́ máa mú ọ kó lẹ́gbẹ̀ẹ́ nǹkan tó gbìn kí fọwọ́ kọ́mọ bá kó bá èyí tó fọ́ ara rẹ̀ ìdí inú tó fi jẹ́ pé àwọn àgbẹ̀ náà wọ́n ìjókòó tẹ̀tẹ̀rẹ̀ wọ́n ti múra wọn gboko wọn lọ ṣùgbọ́n ọba wọn lójijì bẹ́ẹ̀ ni gbogbo ọ̀gágun tó bá fi lè gbọ́n gbogbo ọ̀gágun tó bá mọ ogun darí wọn kì í lọ bá yẹn jà kéde pàǹbọ̀ ọ̀gágun kéde fọ́tà rẹ̀ pé mò ń bọ̀ because tó bá fi lè kéde fọ́tà rẹ̀ pọ̀ ń bọ̀ ntí wọ́n lè ṣe lọ́mà ọ̀hún máa ń tó náà lè fi kojú rẹ̀ torí ẹ̀ ló ṣe jẹ́ pé nínú ogun jíjà wọ́n máa ń lo ìkánimá lójijì láti rọ́ta borí wọ́n ń pè ní unsurul mubaghata tó bá lo. So, agbọn ìkánimálójijì bí máa jẹ́ kéèyàn borí ogun ẹwà dúró rìn járìn láti Medina wá sí Khaybar wọn àti kánìkan kọ́ ọmọ wọ́n sì dé Khaybar ààrí èèyàn abúkan láàrin àwọn sàhábà tánàbí kó lẹ́yìn tí ó ti sáré lọ sòfófó fún wa pé adétán kọ́dà ìrìn ọjọ́ kan ló kúta ìyọ̀sìn báyìí kò sí mọ̀nàfìkì láàrin wọn. eléyìí túmọ̀ sí wípé a gbọ́dọ̀ lẹ́ni tó ṣe wípé ó lè fi ọ̀rọ̀ rẹ̀ pamọ́ síkùn nípa kí ló ń fẹ́ ṣe lórí ọ̀tá nítorí ti lè fi ọ̀rọ̀ yín pamọ́ síkùn nípa kí ló fẹ́ ṣe lórí ọ̀tá yóò padà yà yín lẹ́nu pé kàkà kẹ́ rọ́ọ̀tà fi sóúnjẹ ọ̀sán ńṣe tó fi ń sóúnjẹ ó si dájú pé oúnjẹ arọ a ma wá síwájú oúnjẹ ọsọ torí ẹ̀ ló ṣe pé wọn lójijì even láyèsìn ogun tí wọ́n jà láyèsìn táwọn tó lágbára tá ní nǹkan àjà lóríṣiríṣi o tá bá fẹ́ bá àwọn tí lágbára tó wọn jà wọn sọ pé àwọn ń wá jà láwọn kan wọn ní sọ pé à ń bọ̀ wájà wọn kàn lè máa kó àwọn kan gun tó wúwo tó wúwo wọn máa kó wá sí tòsí kọ́ńtì wọn tòun torí pé ìhàlẹ̀ ní síwájú ogun wọ́n ti wá kó sí gbogbo ọ̀nà omi tó rọ kiri ká ọ̀nà lóyún ẹni tí máa gbé bàálù òwòkun wọ́n kó síbẹ̀ àwọn ọkọ̀ omi jẹ́ pé láti one thousand miles sínú kọ́ńtìrì yín tí wọ́n bá fẹ́ fi missiles tí wọ́n fẹ́ fi tájẹ́tì iléeṣẹ́ kan pàtó ibẹ̀ ni ó wà wọ́n ti kó sí gbogbo àyíká yín ó kù tẹ́ sá lọ tó gbogbo yín wá sọ pé a arígbẹ́ ń kó nǹkan ogun sí gbogbo bí wọ́n ní àwọn ẹ má wọ́ọ̀rì ara àwọn routine táwọn ń ṣe lójoojúmọ́ ni fáwọn ní training kan táwọn fẹ́ ṣe lórí òkun àbí òye wa Atlantic Ocean lẹ́yìn bá lọ sọ́ra lẹ̀ ọ atlanticize orí yín kó tó di pé tají so torí ẹ ẹ ṣe rí i pé nítorí wọn máa sọ pé àwọn ṣe nù gbogbo nǹkan ìjà ojú sánmà yóò fi pé bẹ́ẹ̀ tójú omi yóò fi pé bẹ́ẹ̀ àwọn sọ́jà tí wọ́n kó dálẹ̀ tí wọ́n wọnú ìlú yín lójijì wọ́n fi débẹ̀ lẹ́yìn rẹ̀ ni wọ́n á pè tọ̀ ìwọ lórí orílẹ̀ báyìí níta ni kò ṣe àwọn aṣojú wa wọ́n rẹ́dì láti wá bọ̀ at any time tó bá ṣe tán láti kọ́ bọ̀ wí kó ṣe wọn sọ pé àwọn fẹ́ jà ọ tí nǹkan ogun fi débẹ̀ rẹ̀ tó ń bá sọ pé no a lè comply sẹ́wọ̀n kó ti <laughs> ó ti di late hour a lè comply àtúrò kó wọn ò bí ẹnìkan dání sí tí ó kó nǹkan ìjà wa ràn lọ gbogbo ọ̀nà tó lè dé kọ́ńtì rẹ̀ wọ́n ti di tó máa ń sìn kó bọ̀ lójú sọ́mọ̀ wọn lè wọ́n bàlù tó tí wọn náà bá ti wá rí i pé kò sí tó lè ṣe dukú wọn náà kó ìwọ̀nba ọmọ ogun tí wọn náà ní jáde gbogbo táǹkà táyé john tí wọn náà ní kẹkọ jáde kẹyìn náà ti fi kẹtẹ fi ṣe bí ọkùnrin akramakumullah tó wọn ti wá máa tún fi satellite ya gbogbo ń tẹ́lẹ̀ kójọ missiles mélòó ní ọ̀jẹ̀ táwọn ẹ̀ destroy gbogbo ẹ̀ tòtò máa ti wá rí wọn sì make sure kó gbogbo nǹkan tẹ́ kó jáde kò ní padà lé lálàáfíà so after that wọn kàn máa sọ pé tọ àwọn òròpó gan ṣẹlẹ̀ because tó gan bá ṣẹlẹ̀ àwọn bá ti sọ pé àwọn jà so nǹkan táwọn kàn ṣe ni pé so normal routine táwọn ṣe ni so tó bá kàn di láàárọ̀ ọjọ́ kan lẹ́kọ̀ọ́ gbọ́dọ̀ kéde pé ogun ti bẹ̀rẹ̀ látàlẹ́ àná àtàlẹ́ àná tó sọ yẹ gbogbo kan jà eléyìí tó ṣe kó lè ba gbogbo olùjẹ́ wọn lò lálẹ́ àná ẹ gbogbo ntẹ́yìn ní tẹ́lẹ̀ fẹ́fẹ́ ẹ ó gbẹ ti bàjẹ́. ok ṣé wọn lágbára tí wọn fi sọ pé à ń pọ̀ lágbo báyìí gbà báyìí wọn ti ṣe àti ra Amẹ́ríkà sampo wọn tún kóró àwọn England and France wọn kó wọn sòdí tí wọn fi ja Iraq lógun tògá bí mo ṣe sọ fún yín lọ ṣẹlẹ̀ wọ́n sọ pé àwọn obìnrin kan wọ́n kàn sọ pé kọ́fọ́ bọ̀ òwe tó bá ti kọ́ bọ̀ òwe sí nínú òjijì ni wọ́n kàn kéde láàárọ̀ ọjọ́ kan pé látàlẹ́ àná wọ́n ti bẹ̀rẹ̀ sí bọ̀m̀bàdì everywhere nìyẹn wọ́n ti jẹ́ kẹ́ ẹ sùn tó aago méjì òru tẹ̀ ń falala gbogbo sọ́jà mi gan yán wò nídìí táǹkà wọ́n kàn gbọ́ gbáàgbó tó alùpùpù yàrá sàlámù àlejò. tonti bá ń ṣe lágbára àwọn ẹsẹ sọ pé báyìí gbà báyìí tontori ẹ ló sì jẹ pé nínú sẹ ogun títí dọ̀là so ẹ gbọdọ jẹ́ pé ẹ yọ sọ́ta lójijì ní òjì ká ẹ lè borí o ní òjì ká ẹ lè borí a rí Russia náà tó náà fún Georgia lásìkò tí Georgia ló introduce àwọn Russia tó introduce wọn wá sí ẹnu bọ́dà Russia àwọn NATO sòtí Russia wọ́n fẹ́ kọ́ lẹ́kọ́ fẹ́ kọ́ Georgia lẹ́kọ́ tá a bá fi ọwọ ọmọ akọ sọ kì yọ ọwọ́ nù wọ́n ti kó gbogbo nǹkan ogun yí gbogbo Georgia yẹn ká gbogbo ayé ń pariwo pé so àwọn náà kàn wọ́n balẹ̀ àbá òjijì ní à gbogbo ọjọ́ tí ara dàbí àkàrà rondo ní ẹnu gbàgàdàgbàgàdà àtẹ̀yàn ó wá di pé olórí jọjíà ni wọ́n ń sáká ó di àsákàtù túmọ̀ sí pé gbogbo ẹni tí ó bá fẹ́ borí ọ̀tá rẹ̀ náà láyé òjijì tòtẹ́ ẹ̀ bá ti máa yíyọ yọ lójijì ẹ̀ lè borí ọ̀tá láéláé eléyìí tó túmọ̀ sí kí ni ìwọ fẹ́ ṣe fọ́tà rẹ ọ̀tá rẹ ti òjijì ni táwọn lọ́tà ni kò fáàrù kò fáàrù lọ́tà ta wà ní kẹsẹ̀ mùsùlùmí sí mùsùlùmí ni káwọn kan máa yọ yín lẹ́nu wọ́n kẹ́ ẹ bora ẹ gbé gbogbo àdúgbò ariwo náà ní dojúmọ́ débi pé ọ̀pọ̀lọpọ̀ àárẹ̀ tí wọn ò bí má ó ti ń ṣe wọn á ń gbé kọ́sípítù pé tí ọ̀gbọ́rọ̀ mọ́ tètè wọn á ti ń pariwo púpọ̀ létí èèyàn etí máa di ni gẹ́gẹ́ bí kó yẹ kó ti pọ̀ jù níwájú rẹ̀ kọ́yọ́ pé tó ń wò ojoojúmọ́ ìmálẹ̀ rẹ̀ ti pọ̀ jù ojú máa ń fọ́ ni àbí kó kùn ó ti pọ̀ jù níbi tó ti ń kàwé ojú máa ń fọ́ ni so ìgbà tí ariwo ti wá ń pọ̀ jù etí ti ń damage òkè hàn làwọn náà ṣe tá a fi takò wọn a gbọ́dọ̀ ṣe pàdé rẹ ní landlord meeting a gbọ́dọ̀ discuss rẹ ní landlord meeting mo rò pé yé torí gbàtà àwọn náà ń pariwo sí ilé títí fẹ́ bá ti yín jẹun wọn discuss rẹ ní landlord meeting so nítorí ẹ kẹ́yìn náà mọ̀ wá lọ pọ̀ àsìkò tẹ́yìn náà bá ṣe ti yín o kò bùkátà landlord meeting so ẹ̀yin náà kàn gbé tí ń yọ lójijì ni àjọsọ báyìí àfa ṣé àjọsọ ti ń tó àjọsọ ẹ ṣé bí ẹni àforó ẹni àfi àmì òróró yàn lẹ́yìn wọn bá fi kúkú pa yẹn yín so torí délé ìwọ náà bó ṣe takù wọn pọ̀ gba landlord meeting so eléyìí túmọ̀ sí pé gbogbo nǹkan láyé àmọ̀ tara dábàá ń kanu síra àmọ̀ fi kẹ́kọ̀ọ́ pé ìwọ náà kí ló fẹ́ ṣe láti tako ẹni tí ò jẹ́ tí ò fẹ́ jẹ́ kí ìwọ náà ráyé gbé kò ní mention onákan reaction lójijì nítorí pé tó bá bá lójijì yóò mọ wá solution unlike tó bá ti discuss tó bá ti ta sí létí yóò ti máa wá solution lẹ́kí wọ́n tó ṣe by the time tó bá bá lójijì kódà wọn kóra wọn abẹ́ ọ̀ yàà kò yẹ kíkí ní orí báyìí ok orí yín dọ́ta tẹ́lẹ̀ tẹ́lẹ̀ bára yín sòdodo àwọn wa wà láyé agbára tẹ̀lé ìtumọ̀ sí pé unsurul mubaghatah ó pàtàkì fún gbogbo ẹni tó bá fẹ́ borí ọ̀tá rẹ̀ òjijì a gbọ́ ti tẹ́lẹ̀ ẹ̀sìn gbọ́ ti tẹ́lẹ̀ ṣùgbọ́n ọ̀rẹ́ mi lẹ́yìn yín ti wá sọ tí mo fẹ́ sílẹ̀ fún tó eléyìí jọba àwọn tó ìgbà tó rán àwọn ọmọ ogun wọ́n ní muhammadun wallahi ee eh, muhammadu sallallahu alayhi wa sallam ló dé yìí muhammadun wal khamis muhammad àtàwọn ọmọ ogun rẹ̀ tọ́ba kò lè yà wá lẹ́nu ẹ̀kọ́ ń bẹ́ ń bì pé ẹ̀yin lè jẹ́ ní pàtàkì ẹ lè jẹ́ ní tọ́lọ́wọ́n bá pọ́nlé ẹ lè jẹ́ ní tọ́lọ́wọ́n bá yẹ sí ṣùgbọ́n lódodo ẹ lè jámọ̀ kankan níwájú ọ̀tá yín ẹ gbọ́dọ̀ mọ̀ báwọn ẹ má miscalculate tẹ́ẹ̀ bá wò pé bí ẹ ṣe jẹ́ ní pàtàkì kankan ní kankan lójú àwọn arú yín iná ẹlẹ́sìn pàtàkì lójú ọ̀tá yín ẹ̀ ń tanra yín jẹ ẹ̀ ń gbéra yín gẹ̀ẹ́sìn áyán torí ẹ gbọ́dọ̀ mọ bẹ́ẹ̀ ṣe mọ wípé o ò jámọ̀ kankan níwájú ọ̀tá rẹ̀ gẹ́gẹ́ bọ́ta tiẹ̀ náà lọ́dọ̀ rẹ̀ ńkọ́ kò ti ṣe jámọ̀ kankan kí ni káfíìrì kan fẹ́ sọ fún wa kó ni kó sí nísìnyí lọ́dọ̀ àwọn kùfàr ẹ̀rí kan àwọn náà láwọn kan tá ń pálí wọ́n lè sọ wípé kìnnì kan fada wọ́n lè sọ pé kìnnì kan ó ti gbóyè kan títí dé ó fi dé kìnnì kan pópù kìnnì kan bàbà lóríṣiríṣi kó lè lómi wọn lè kó apostole ẹlòmíì prophet prophetess lọ́dọ̀ tiwa ẹ tá a máa ń gbọ́ gbogbo ẹsẹ̀ mọ̀ pé láì pamọ́ wa láṣẹ yóò máa yín ni kékin àwọn ilé ìjẹ ìtara àwọn ẹ̀jẹ̀ pọ̀ ẹ rí i tó pera prophet gẹ́gẹ́ ti sọ orí pẹ́kùtù ta ló prophetize ta ló prophetize rẹ ta ló sẹ́mọ̀ kó báwo ṣe máa wò lù ah, wọ́n náà wá yọ wá ní ah sheikh al-alim al àwọn náà kí ni sheikh <laughs> kí ni alim. kí ni àlá lórí islam náà ló ṣe máa wò wá nù ayọ̀ à ìyẹn ni wípé kí lẹ pa pè yín tẹ̀yìn ò pè wá káfíìrì ọmọ pé ẹ tiẹ̀ ká wá kún mo sọ pé ah kí lẹ la pè ti pè wá tó ń torí ati tit for islam àti kófò àwọn òpè wá ní kankan kẹ báwa náà ṣe wò wọn ní kankan. tó nítorí de eléyìí ló ṣe jẹ́ pé ìnàtí káfíìrì bá sọ pé àwọn tó fura báyìí máa ń sọ pé ọmọ náà làwọn a, sọ pé ẹ kú fura o tọ́lọ̀ ò tiẹ̀ ní kẹ́kọ́ ní fọ́ra débẹ̀ yẹn ọmọ kí ń pa mo rò pé ọmọ kí ń pa àlùjáde ń pa torí kí kí ló sún ẹ ọdẹ orí wo ló ń ṣe ẹ lórí ẹ fi hó sẹ débi ipò tó wá gbé aago òtún lù wájú mọ́ṣáláṣí wọ́n á sọ pé tó o bá ti gba kinní kan náà páàdì lọ́wọ́ kinní jẹ́ náà páàdì tẹ́lẹ̀ búrẹ́dì so ó túmọ̀ sí pé wọn náà ń wò pé táwa náà bá ti ṣe kúfúrú tó ń ṣe o ọmọ bó làwa náà ẹ̀ẹ́n so táwa náà bá sọ fún ọ pé gbogbo ẹni tó bá kú sórí nǹkan mìíràn tó yàtọ̀ sí Islam iná ní ọwọ́ kí á ní tuntun kí sọmpa rẹ tí wọ́n sọ wọ́n ń lórí tiwa làwọn náà ń lórí tiwa náà táwọn fi ń kalẹ̀ ju tiẹ̀ lọ nítorí pé wọ́n ní ọmọ dára sí Yorùbá tó gbọ́ pé ẹ tó bá sì ṣe kíní tó bá sì náà pàdì ló máa wọ̀ kíní náà pàdì torí tó bá pàdì wọ́n bá fi dáná kékeré kórópó <laughs> ẹ ina iná apáàdì ilé yẹn bí wà bí ìgbà ni ẹ na iná jahannam a ọlọ́dà kuma ti alọ́ be bẹ̀ jahannam lẹ́yìn ọwọ́ bẹ́ẹ̀ bá ti gba islam ọmọ jahannam ee jahannam kò sí ní tọ́sọ ọbẹ̀ tí ọ̀yọ́ kò sẹ́ni ọkọ̀ a torí de eléyìí báyìí kó ṣe náà wà ah, wa bínú àwọn wa náà fojú bá ni kálá kíní síwájú mo rò pé yé àbí ni kó yọ akó gbé kíní kan sọ́run kó akó kíní kan ẹ ẹ mẹ́tẹ́ bá sọ̀rọ̀ kíní kan fada fada ta ni ta ló <laughs> so bẹ́ẹ̀ náà so wa lọ bẹ́ẹ̀ ni pé táwọn fẹ́ sọ̀rọ̀ nípa bánà sọ ni ah lọ mùsùlùmí kan àfi fẹ́ yẹn o sí dájú pé orí rẹ pé ayé gbà nábì bá a ṣe pèrà wa ani rasulullah ẹhẹn nabiyullah ọkẹ mahamadu mahamadu torí ẹ ló ṣe jẹ pé nínú ìwé àwọn tó ń fìwé kọ kí ó láwọn universities èdè àrífín pọ̀ lẹ́nu wa èdè kọlẹkọọ ọ̀pọ̀ wa just because you are learning about islam in english language kọyẹkọ jálá ìlẹkọ iná ló fi jẹ là ń fi sọ yí pé. english yẹn kì í ṣèdè àti kwẹ́sìn ẹ̀sìn ti wá ẹ̀sìn islam because tó bá depend lórí english lásán to know about islamic knowledge ó lè má ó lè má kì í ṣe pé because origin rẹ̀ is english àbí òye wa iná ló ṣe jẹ́ pé gbogbo nǹkan tán translate tán translate translation ò lè reflect original so translate always mistakes ọ̀ wà ń bẹ̀ náà so talkless of tó bá tún jẹ́ kó nífẹ̀ẹ́ nínú translate ṣe àkọ́tọ̀ ni tí islam ọmọ sọ̀tọ̀ ni tó wọ́n máa translate so nítorí ẹ̀ ló ṣe jẹ́ pé lọ́pọ̀lọpọ̀ gbà mí ọmọ akẹ́kọ̀ọ́ jáde ló kọ́ kó ẹ̀sìn islam tó sì jẹ́ pé orientalist ni ó padà jẹ́ ta ni orientalist ọ̀nà lòyìnbó tó wá lo islam tó wá kọ́ nípa ẹ̀sìn islam kì í ṣe nítorí kó lè bá a mọ̀ nípa rẹ̀ kó lè bá a lò àwọn kọ́ nípa rẹ̀ kó lè máa tako irú rẹ̀ lọ́pọ̀lọpọ̀ àwọn ọmọ tí ń jáde láwọn universities wọn yẹn tó ikú nǹkan islamic studies nítorí pé gbogbo ń tọ́lọ́ wọn bá sọ àbí tánàbí sallallahu alaihi wasallam sọ tí ò sí máa debate làwọn máa debate nítorí wọn ní principle mà wọn lè sọ pé ah, nígbà tó lọ́wọ́ bó ti sọ pé ẹni tó bá ṣe zina ká sọ lóko nú alukurani àwọn òríkà so therefore stoning gan kò tí ẹ mẹ́tẹ̀ sọ̀rọ̀ rẹ̀ ẹ gbọ́rọ̀ ala inni utitul qur'ana wa mithlahu ma'ah ọlọ́wọ́n bá fún mi lálùkùránì ó tún fún mi nírú rẹ̀ pẹ̀lú ẹ̀ kí nírú rẹ̀ tó fún pẹ̀lú ẹ̀ asúnà tó báwo ló sọ aṣọ pé ńgbà tí kò bá ti wá ní alukùránì wò lè wọ́ gẹ́gẹ́ bíi tani ajẹ́pọ̀ tẹ̀lé alukùránì nánu tí bá alukùránì sọ pé wa ma atakumur rasulu fakhudhu wa ma nahakum anhu fantahu yàtọ̀ sí pé léyìí tún wá ní alukùránì gan fúnra ara rẹ̀ nítorí pé alukùránì ó ń bẹnu rẹ̀ áyà tó sì para alukùránì náà ni àmọ́tọ́lọ́ ti parẹ́ ní kíkà òfin rẹ̀ sì tún sẹ́kù jíjọ́ gbẹ̀ndẹ̀ al àpèjúwe rẹ̀ náà ni ẹ sọ ẹni tó bá ṣe zìnà lóko tó bá ti jábí lè lọkùnrin àbí lóbìn tó ń torí délé táwọn máa ń sọ̀rọ̀ wọ́n máa sọ pé ah, and the man came to Muhammad and Muhammad told him tani Muhammad Muhammad tẹ̀ ń sọ náírà aláìlẹ́kọ̀ọ́ gbogbo àwọn ni àwọn ò lè máa sọ pé Prophet Muhammad always because uh, this is academic kí ni academic náà kí ni academics náà tó ní kó fojú di anabi sallallahu alayhi wa sallam ọ lẹ́kọ̀ọ́ ni ò lẹ́kọ̀ọ́ ni tìbá academic náà làwọn tí ń kọ́ bíbélì ni wọ́n ń ṣe tí wọ́n ní dákọ jesus lásán àfikún ní jesus christ jesus christ ok academics tí wọ́n ní káwọn ọmọ christlize rẹ̀ àmọ́ tí yín ló ní kàmá sọ muhammad muhammad muhammad ẹsẹ̀ bíbí ẹgbẹ́ wọn wọ́n ń sọ̀rọ̀ rẹ̀ a gbọ́dọ̀ so because gbogbo àwọn ẹ̀kọ́ yẹn ausland tí ẹ bá ti jẹ́ kó kó kó kó root ma origin rẹ̀ ẹ kàn máa kọ́ ló kọ́kọ́ fẹ́ gba certificate ni kò ní síbẹ̀rù ọlọ́run lọ́kàn yín kò ní fi result sí nǹkankan lórí di eléyìí báyìí mùsùlùmí kìí sọ pé muhammad muhammad ah a'udhu billah a'udhu àmì gbẹ̀yìn ṣe mùsùlùmí nù gbàtọ́ bá jẹ́ kọ́ kàn máa pànábì gbígbà tó ń pẹ́ ní bọ́dì so eléyìí jẹba torí ẹ̀ ló ṣe jẹ́ pé ẹ̀rọ àwọn sọ̀hábà ó rí à kẹtọ́rí sọ̀hábà kan tọ́jára àgbòrò tí wọ́n máa sọ̀rọ̀ anabi sallallahu alaihi wasallam tí wọ́n máa sọ pé ya muhammad thumma ja'u ila muhammad thumma kharaja muhammad falamma dakhala muhammadun a'udhu billah ó sọ̀rọ̀ ẹ̀ ní sábàárì ẹ̀ ní sábàárì ní tí wọ́n máa sọ ní pé thumma ja'a ila nabi sallallahu alaihi wa sallam ثم قال للنبي صلى الله عليه وآله وسلم ثم أجابه النبي فلما دخل النبي falamma kharaja nàbí bẹ́ẹ̀ ṣe gbọ́dọ̀ àwọn ànábì ànábì ànábì bẹ́ẹ̀ ṣe gbọ́dọ̀ àwọn sàhábà sọ. tó tá a bá ti gbọ́ nínú àdìsí kan náà muhammad muhammad láti mọ̀ pé ẹni tó sọ̀rọ̀ àrọ́bí ni aróko ni lárúbá aróko láti mọ̀ pé aróko ti ẹ̀kọ́ gbọ́ngbọ́n ará àgbòrò. torí ẹ̀ nígbà tí àwọn àwọn yahudi wọ̀nyí dá sọ pé muhammadu ni àwọn fọlọ́ ń búra muhammadu ni. àtàwọn ọmọ ogun rẹ tó túmọ̀ sí pé tẹ́lẹ̀ náà nígbà yẹn àwọn yìí mùsùlùmí ẹ sì rí i pé títí dòní náà by the time tí káfíìrì bá fẹ́ sọ̀rọ̀ anábì sallallahu alaihi wasallam títí dòní kí ni wọ́n sọ wọ́n ní muhammadu náà ok kí ni wọ́n fẹ́ fi wá dáwọ̀ ọmọ pẹ̀lú káfíìrì nígbà tí wọ́n náà máa ń sọ̀rọ̀ anábì sọ̀rọ̀ alaihi wasallam tí wọ́n náà ní muhammadu ibùn káfíìrì gan mọ̀ pé ànábì lọ́lá ju gbogbo èèyàn yòókù lọ ẹnìkan kọ̀ wípé àwọn èèyàn ńláńlá tó mà tó ti sáyé rí over ànábì ṣe number first ìgbà tó ń sọ̀rọ̀ ànábì yẹn bó ló ṣe sọ ṣebí muhammadu ló sọ mo rò pé wa muhammadu ló sọ torí pé káfíìrì ló ń wọ wọ́n alìyẹ kò fi kò firi òun ló ṣe déédéé pẹ̀lú pé káfíìrì ló ń sọ̀rọ̀ àti àmọ́ tontori ẹ kí wọn la fẹ́ fi mọ̀ yàtọ̀ láàrin wa àtẹnudọ jẹ káfíìn wọn àti pé ìsọwọ́sọ̀rọ̀ rẹ̀ ọ̀yàtọ̀ sí ti káfíìn pàápàá jùlọ tó bá ti kankan sọ̀rọ̀ bá anabi wa muhammed sallallahu alayhi wa sallam lẹ́yìn rẹ̀ àtàn ti rán anabi sallallahu alayhi wa sallam pẹ̀lú àwọn ọmọ ogun wọn sá wọn gba inú odi wọn lọ odi òun náà ní ìlú ló ṣe pé wọ́n mọ ọgbà yípo káàrẹ̀ wọ́n mọ ọgbà yíká lọ́nà tó ṣe pé èèyàn lè wọnú ìlú láì gba ẹnu lẹ̀kùn tó wọnú rẹ̀ báwọn ìlú ṣe máa ń rìnnà láì jọ sẹ́túmẹ̀ǹtì gan tí èyí ṣèlú tán táwọn kan bá sẹ́tù síbi kan ẹ̀rí kí wọ́n fi ọgbà yípo ọgbà tán fi yípo yẹn ni wọ́n ń pè ní hẹ́sìn òun ni odi odi ìlú ní tó pa ní gbogbo kọ́nà tó yẹ pé o ò lè wọnú lóyún láì jẹ́ pé ọbẹ̀ nu lẹ̀kùn wọlé so who is entering who is outing yóò hàn sáwọn ẹni tó wà lórí ilé gíga tá a máa kọ́ sẹ́nu lẹ̀kùn yẹn ẹni tí ń bọ̀ ẹni tí ń jáde wọ́n ti rí so that tọ́ta bá ń gbógun bọ̀ kò ní bá àwọn aráàlú lójijì ọtún sì lè gbógun dé kọ́kàn wọlé wá bá wọn easily so ó di yẹn yóò jẹ́ ní ti ń dáàbò bò wọ́n a sì máa pẹ́rù eléyìí náà wà láwọn gbogbo àwọn ìlú tó ṣe yí pé ọba tàrìn àwọn ìlú tó bá tàrìn tó jẹ́ pé ní gbogbo láyé wọ́n máa pètàn pé ìlú kan ó ti ṣe ó ti ó ti ó ti pẹ́ láyé ọba kan ló ṣe bẹ̀rẹ̀ ẹ̀rí pé wọ́n fòdì yípo tẹ̀yìn gbà tí àwọn ìlú ńláńláńláńlá wọ́n á gbé ìlú tí ń gbèlú mì tí ń hù. àwọn àlú tí ń gbèlú mìíràn irú àwọn àlú kéréje kéréje tó ní otiyún ẹ̀tún a máa rí nínú ìlú tó gbèlú yẹn mi rẹ̀ pọ̀ ní Cairo tẹ́ẹ̀rí pé ibì kan nínú Cairo yẹn tó ná tóbi gan wọ́n sọ pé lù ní pé báwọn ará ijọ́ yẹn ṣe fẹ́ǹsì ẹ̀ka bẹ̀ so nínú ìlú yìí ẹ lè wọnú ìlú tó tún wọnú Cairo àfi kẹ gbẹnu lẹ̀kùn ẹyọ kan tọwọ bẹ so ó jẹ sampo báwo làwọn ìlú ṣe wà láyé jọ a sì ríru a níru rẹ náà Nàìjíríà ń bì gẹ́gẹ́ bí Kano Kano yẹn erike ilu ìlú ti tẹ́lẹ̀ ìlú ti tẹ́lẹ̀ ti ń jẹ́ Kano ó lè wọ́ bẹ̀ àfi kọ́ jẹ́ pé ẹnu àwọn ẹlẹ́kùn kan lọ bá wọlé àwọn ẹlẹ́kùn yẹn sì ló àwọn ẹlẹ́kùn yẹn sì ní àyè tontori wọn sọ pé kófọ̀n mata wọn sọ pé kófọ̀n wọ́nbẹ́yì kófọ̀n kura yẹnni pé lẹ̀kùn báyìí lẹ̀kùn lẹ̀kùn kókò lẹ̀kùn àwọn obìnrin lẹ̀kùn wọ́nbẹ́yì lẹ̀kùn yẹnni pé you can't just enter the city anyhow wọ́n mẹ́ni tí ń wọlé wọ́n mẹ́ni tí ń jáde eléyìí ló túmọ̀ sí pé adequate security yọ wà fún lò. ẹ̀ríkì láwọn àlùtù wa lónìí ọ̀nà kan ọ̀wọ́jà ni o so èèyàn lè wọlé èèyàn lè jáde anyhow so kò túmọ̀ sí pé báyà civilization àkíkọ̀tà nítorí pé aburú náà tún pọ̀ nbẹ̀ aburú pọ̀ ẹ̀rí kọ́ pọ̀lọpọ̀ àsáwọ̀ sáwọ̀ lu so iná ló fà á ló fi jẹ́ pé àwọn àlùmí náà lónìí àdúgbò àdúgbò wọ́n tò lọ́nà tó ṣe pé táago báyìí bá ti lù kò sẹ́ni tó lè wọlé má táago báyìí bá ti lù tálejò bá wá iwájú bá gbé mọ́tò wá mọ́tò yẹn ó yà sún bẹ́nu bẹ́ẹ̀ ni ó wà lẹ́kọ̀ọ́ bẹ́ẹ̀ tí ẹ̀ mọ̀ pé a ti kọ́ síbẹ̀ pé aago báyìí sáà ni wọ́n lè wọlé lẹ́lẹ́ jáde wọ́n àdúgbò mi wà láì tí ti géèjì lẹ́kọ̀ọ́ bẹ́ẹ̀ yẹn tí wọ́n sọ pé táago báyìí bá ti lù ọlọ́kadà is not allowed àìjẹ́ bẹ́ẹ̀ wọ́n ṣì ṣì tó ó túmọ̀ sí pé ọgbọ́n àwọn èèyàn ayé jọ̀hún tí wọ́n fi máa ń mọ odi yípo òlu nítorí ogun ni torí tí ọba jẹ́ bẹ́ẹ̀ ẹni tó fẹ́ jà yín lógun ìrọ̀rùn ni ó wọlé ìrọ̀rùn ni ó kó yín lọ immediately tí wọ́n ti rán nàbẹ wa Muhammad sallallahu alayhi wa sallam àtàwọn ọmọ ogun rẹ̀ àwọn òṣìṣẹ́ tán láti gbàǹdà nàbì gbé wa tí í ṣe Islam àti kí wọ́n dúró lórí pọ́tà àwọn làǹdàbì ọ̀tá rẹ̀ sí làwọn náà torí rẹ̀ ẹ jẹ́ ká sá lọ sínú òdì wa tọ́tà bá wá dé ọ̀nà wo lòun fi jà wọn lógun ẹ̀yin ò lè wọnú òdì wọn àwọn ò sì ní jáde wá báyìí bí ọba sì sí pé a bá kọjú síra wa ogun ò ní dùn jà ó lè rọrùn púpọ̀ fẹ́ni tó wà nú odi láti dáàbò bora rẹ̀ lọ́wọ́ ọ̀tá tí ń gbógun bọ̀ nípa pé ọ̀tá yìí ò ní rínú léwọ̀ wọ́n sì ti mọ àwọn odi yẹn àwọn ògiri yẹn wọ́n mọ tí ó nípa gan oníjẹ́ nǹkan tó wọ́n bá ti sọ àmọ́ lùbá yóò wo ni yóò nípa so àwọn ẹni tí wọ́n ń ta ọfà àwọn wa wà lókè gbogbo odi yẹn wọ́n máa ta ọ̀tá tí ń bọ̀ ní ọfà so bọ́bá ọjọ́ pé pàkọ́ náà lọ kọ sí tọ́fà bá bọ ó pò sèwọ̀n kátópẹ́ ni tó bá dáyà pò so ẹ̀yin ò ní lè súnmọ́ odi yẹn tẹ́yìn náà bá wọn ta ọfà padà ó ṣeéṣe kọ́ báyàn kọ́kọ́ báyàn méjì so ṣùgbọ́n ìmọ̀ kí tí ọfà tí bá ti ń bọ̀ yóò rọrùn fáwọn láti gbórí lọlẹ̀ nínú odi tí wọ́n wà ọfà yẹn lọ ní òfurufú níbo lẹ́yìn ọ̀mọ̀ sásì tí ìbá ṣe kẹ́ bá ní pọnpọ́n tí wọ́n fi dáàbò bò rẹ̀ ni pé kọ́fà bá ń bọ̀ kọ́ bá pọnpọ́n akramakumullah gbogbo ayé John ṣe rí ni kí á lẹ́yìn lè ṣe tẹ́ fi lè mú wọn. níta ẹsẹ ni wípé ẹsẹ wọn mali ẹyin ó ṣe wọn mali ẹ rọ kiri ká gbogbo di wọn gbọnàkọnà lọ́nà tó ṣe pé nìkan tí ó wọlé tí ó jáde oṣù kò ní iye búrẹ́dì tán ni kò ní iye sutún á nílé kò ní iye tòmátò tó wà lé ẹ̀yìn wọ́n sá nídìí kankan tí wọ́n lọ gbé wá látòde. so ẹ̀yin náà aníjó suyín o oúnjẹ tẹ́yin náà máa jẹ omi tẹ máa mu fún yìí ìgbà bá tó ṣe táwọn náà bá fi tó mọ̀ pàwọ́ yẹ káwọn sọ̀rẹ́ńdà ẹ̀yin náà ní fìdí ara yìí ọmọ tó bá níyọ òun ní sùn òun náà ní fojú e wá jọ wà ń bẹ lọ fa títí táwọn kí lè ẹ pa wá ni ẹ conditions. sèmíàsè máa ń padà borí àwọn tó bá wà nínú odi nìyẹn kálukú wọn sá lọ sínú odi rẹ̀ anabi sallallahu alayhi wa sallam wọ́n ní allahu akbar kharibat khaybar allahu akbar kharibat khaybar inna idha nazalna bi saaxati qawmin. فساء صباح المنذرين anabi ni ah ọlọ́run ló tóbi jù khaybar yóò di ahoro ọlọ́run ló tóbi jù khaybar yóò di ahoro nítorí táwa bá fi lè sọ̀kalẹ̀ tí àgbàlá ọ̀tá kẹ́ ẹ̀ mọ̀ yín pé ọjọ́ náà yóò burú fún ọ̀tá wa gbogbo ìgbà tá bá sọ̀kalẹ̀ sí àgbàlá ọ̀tá ọjọ́ náà yóò burú fún ọ̀tá wa tó jẹ́ kèfèrí tá à ń ṣe kìlọ̀ fún sí pé òwe táwọn ẹbí sallallahu alaihi ń náà ní Islam ní o tún ní fáwọn Yahudi yìí Islamu Islam ní òbórí Khaybar ní fún anabi mani ó fẹsẹ̀ lẹ́sẹ̀ ó Madina. ó ń bọ̀ wá sí Khaybar bó tilẹ̀ jẹ́ pé Khaybar ara Madina lọ́wọ́ báyìí àmọ́ jìnnà sí Madina tí ẹrù pé lásán náà nàbí ọ wa dojú kọ gbogbo wàhálà yìí tẹsí rúkọ bá tó rán nàbí sallallahu alaihi wasallam ṣe yọkàn jẹ́ kó díyà gbé a Allahu akbar Khaybar ọ̀dà horo nítorí pé táwa bá fi lè sọ̀ ságbàlá ọ̀tá. Ah, ọjọ́ náà ní da fọ́tà ọjọ́ náà kò ní da fọ́tà bẹ́ẹ̀ wò yín sá lọ sínú odi bó wò yín ẹja rojú yín àní tìyín ti bá yín náà ìfinilọ́kànbalẹ̀ tó tó léyìí oṣù fún gbogbo ẹni tí bá ṣe méjì nínú ọmọ ogun ẹni tí máa wò pé sáà sì borí àwọn eléyìí ọkàn wọn balẹ̀ kí ló dé nítorí pé ànábì sallallahu alaihi wasallam kò ṣẹ̀ṣẹ̀ máa jagun tọ́lọ́ sì ń fún níṣẹ́gun lórí àwọn ọ̀tá rẹ̀ kódà nínú àwọn tó ti jà lógun àti ráwọn yahudi náà ń bẹ àti rí yahud banu nadir ànábì ti lé wọn kó nu madina yahud banu qainuqa ànábì ti borí wọn àti rí yahud banu qurayza lẹ́yìn ogun khandak anabi tún borí wọn làwọn eléyìí ò ní jẹ tuntun inshàlá ó ti hàn pé gbogbo ẹnu lásán làwọn yahudi máa ń jà òfútùfẹ́tẹ̀ lásán ni wọ́n lágbára kan bẹ́ẹ̀ ni gbogbo janujanu àmì pọ̀ tẹnu bá ti pọ̀ ó túmọ̀ sí pọ̀ ọ yẹ kí èsàrà. E tó àtẹnìkan bá ń fọ̀rọ̀ tí máa ti ń lérí jù tí máa ti ń halẹ̀ jù tí máa ti ń jánu jù kó tètè mọ̀ pọ̀ lẹ́nu wàá ń wìn ní ẹ̀ náà ní pẹ̀lú ògbọ́ lọ. tó bá súnmọ́ bí ṣe ń halẹ̀ tí ń lérí yẹn tó gbá fílà rẹ̀ dànù ó rí i pé ẹ̀rù ọ̀bà so mo ti sọ pé òjijì ní o kìí ṣe kó ti fi hàn pọ̀ ọ̀gbá fílà rẹ̀ o má gbá létí o fìlà lọ́ gbá dànù ta ló ta ló ń janu sí pẹ́tọ́ ẹ ¿Eh? ẹ rí i pé ẹnu rẹ̀ ọ̀kọ̀ọ̀kọ̀ yóò dín fifty percent àwọn èèyàn tó bá wà ńbẹ táwọn bá gbọ́n àwọn sọ pé baba alágbádá ọ̀rọ̀ ń tó bá wọn Ọlọ́run ló ní ọmọ lórí ìfìlà ọ lórí bí sẹ ń di kúkú bọ ọdọọlọ bá ní kọ bọ sẹkẹ ò ní lè sọ̀rọ̀ mọ́ o tó ń torí ẹ̀ àwọn Yahudi janujanu burúkú ni wọ́n ẹ̀yin náà sì máa wò wò anything tẹ̀ máa ṣe láyé tẹ̀ ń gbìyànjú tẹ̀ ń gbìyànjú ẹnìkan kan wà bẹ̀ ẹnu apọ̀ kẹkẹ ṣe sọ̀kalẹ̀ yín ro bí gbà tí ẹ ń ro fúra wọn gbórógùn mú bá ń jarí ah, wọn máa wò pé mí ti ń ro ká tó jọ mẹ́ta ẹ tàbí mẹ́yìn ẹ̀jọ̀ ọba mọ́rọ́gùn ẹ rí i pé automatically gbogbo ẹ̀yin tẹ̀ wá ń bẹ̀ ọ́ ìkórìíra rẹ̀ ọ̀kọ̀ọ̀kọ̀ bọ́ sí yín lọ́kàn torí pé ẹni tó bá ní gbogbo ọ̀gbọ́n òpè ni wá orí wo òpè kí làwọn rò á mọ̀ òpè á ọbẹ̀ tà ọmọ wà sáà ni torí pé nínú tọ́mì yẹn kórìíra jù láyé oníkun lọ́ọ̀ mọ nǹkan kan torí ẹ̀ ló ṣe jẹ́ pé wọ́n ní tẹ̀ ń bá ń pa àwọn èèyàn lẹ́kọ̀ọ́ láyé ẹ sọ́ra fún gbólóhùn burúkú báyọ̀ ọmọ kankan orí yín ti dọ́ta àwọn ọmọ kórìíra rẹ o as a lecturer as a teacher as a tutor wọn ò ní fẹ́ rí ọ wàláì tí wọn bá jókòó wájú rẹ dọrúra kí wọn fẹ́ paasi rẹ anybody tó wọn náà máa ro lára rẹ tí lecturer kan bá wà bẹ́ẹ̀ tí wọn máa blood full orí ẹ tí wọn máa wò pé wọn ti àdánwò ọkàn ọkàn abásìkò jẹ́ ń bí ni ọwọ́ àfìdí ọwọ́ àfìdí mágàmóoru so dípò ti release àga kágo sinmi ah, ah èmi o rí i pé o ní fẹ́ rí mi rẹ̀ látẹ̀ torí ẹ̀ inú sì jẹ́ pé nígbà tó bá ti bloody fúlù yín pé mọ́ kàárò ẹ̀ mọ́ kíní ẹ̀ rí pé gbogbo yín ẹ̀ wà rọ̀ àtàkété àdúrà tó kálukú ṣe wọ́n lè máa ṣe sọ́kàn wọ́n lè ṣe jáde ọlọ́run ọkà yọ ta kókó ó kókó orí rò ọlọ́run ah, ẹ̀yin náà ó fi ṣe ẹ fi kó fún un torí àwọn yahudi yẹn ẹnu wọn ti pọ̀ jù wọ́n ti sọ ọ̀rọ̀ burúkú sànàbí wa ti kọ́kọ́ borí àwọn ọ̀tá ní Badr tí wọ́n wá halẹ̀ má nàbí sallallahu alaihi gbà tani kànàbí fẹ́ bẹ̀rẹ̀ sí lé àwọn wọ́n jẹ o wọ́n bá àwọn kan jà lójú ogun àwọn tí ogun. tọ́ ọ bá fi lè dán wò pínrín jọ̀kan tó láwa ló kù tó ọ bàjá lata'lamanna annana nahnu an-nas aburakọ dàmọ́jọ́ náà pàwọ́ gan lèèyàn. ok àwọn eléyìí tá a bàjá tẹ́lẹ̀ kọ́ <laughs> kí làwọn ewúrẹ́ làwọn àbí subhanallah báwọn yahudi ẹnu pọ̀ ẹnu pọ̀ gbogbo wọn la nábì padà borí rubbish nonsense wọ́n lé wọn kó madina tẹfẹtẹfẹ kódà wọ́n lé wọn wọn ju wọn mú kankan jáde nígbà tí anabi ó lé bọ́ọ̀nù nàdír kẹ́bí sọ wọn suratul hashr ọlọ́run ọba ni wọ́n dáná sun àwọn gidẹ́bí nù wọ́n ní tọ́ Muhammadu oní àṣẹ rere ṣé gidẹ́ tó ń jóná rere náà ni à ọlọ́run ọba ni bẹ́ẹ̀ ni gbogbo ohun tẹ́ ẹ bá gé dànù àbí ìtẹ́ ẹ bá sẹ́kù nínú gidẹ́bí nù wa fabi idhnillah pẹ̀lú àṣẹ ọlọ́run wal yukhziyal kafirin torí kó lè bá a fi dójú ti àwọn kèfèrí àtàwọn àti wàá rí tánàbí sallallahu alaihi wasallam tó ń gé gbogbo gidá bínú wọn tó ń ṣe kíní kan à àwọn náà bá gbé ẹ mẹsàn kankan kù náà àwọn eléyìí o torí muhammadu ní ojogun rẹ o àwọn náà bá bẹ̀rẹ̀ sí kó àkébólé wọn máa yukhribuna buyutahum bi aydihim wa aydil mu'minin fa'tabiru ya ulil absar àwọn náà wàá yọ àkésílẹ̀ wọn wọn fọ wọn wo àwọn mùsùlùmí náà wo ẹ̀kọ́ ń bí ìyá afẹ́rí yín máa. aláàfin ọ̀nlùmọ́ ọ̀há ni òkè máa lọ bọ̀ tí mo fẹ́ tó bá dárin náà ta ni gbé ọ̀sẹ́ni tí ọ̀bọ̀ gbé aláàfin ọ̀nlùmọ́ ni ẹ fi mí kí mójútó lè mi nígbèlú yín máa mọ́ máa máa mójútó lè mi ilé wo lọ aláàfin ọ̀nbí má gbé ilé rẹ kó oṣooṣù máa gbé lọ torí ẹ anábìyàn ọsọ báyìí nígbà tí anabi sallallahu alaihi wasallam tó súnmọ́ tó súnmọ́ bí tí wọn ń gbé tó súnmọ́ Khaybar yìí anabi sọ fún wọn pé kéfù ẹ dúró níbi tí a dé o àwọn ọmọ ogun wa dúró anabi wa sọ yìí pé allahumma rabba samawat as ìwọ olúwa àwọn sámà méjèèjì wàmà ọdúnlẹ́lìn olúwa gbogbo ntí sámà méjèèjì jẹ́ àjà fún wọ́rọ́bẹ́l ọ̀rọ̀ ọ̀dín sẹ́bẹ̀ olúwa lẹ̀ méjèèjì wàmà ọ̀kúlẹ́lìn olúwa gbogbo ntí tilẹ̀ méjèèjì tó gbé dúró wọ́rọ́bẹ́ ṣẹ́yọ́tìn olúwa àwọn ṣètọ́ni ṣètọ́ni wàmà ọ̀kúlẹ́lìn olúwa gbogbo ẹni tí àwọn ṣètọ́ni ṣì lọ́nà fa inna nas'aluka khayra hadhihi alqarya àwa ń tọrọ orí ìlú yìí lọ́dọ̀ rẹ o wa khayra ahliha àtòrí àwọn èèyàn tí ń gbé bẹ́ẹ̀ wa khayra ma fiha àtòrí tí ń bẹ́ẹ̀ wa na'udhu bika min sharri hadhihi alqarya a sì ń sáàdì rẹ níbi aburú ìlú yìí wa sharri àtàbúrú àwọn ará wa sharri ma fiha àtàbúrò ń ti bẹ́ẹ̀nbẹ́ ọ̀kọ̀dìmù ní ìsìn ẹ̀sọ́ bísímìlà lórúkọ lọ. ìyẹn ní kéèyàn kan rọ́ọ̀lù àbíbò ni wọ́n máa ṣe tó travel ọwọ́ adé ìlú tó lọ tí wọ́n á wọ ẹnu odi ìlú ìbẹ̀rẹ̀ sí ra àwọn alé ìlú yẹn tẹ́ẹ̀ máa ṣàdúrà bẹ́ẹ̀ ṣàdúrà. I, oh, fantastic. Oh, this is a very beautiful city. Uh, rubbish. <laughs> fantastic. Wọ́n fantasticize orí ẹ̀ bàbá débẹ̀. Torí ẹ̀ ọ́ ṣàdúà. Torí àwọn èèyàn rí bẹ́ẹ̀nbẹ́, àwọn èèyàn bú bẹ́ẹ̀nbẹ́. Nǹkan dáadáa bẹ́ẹ̀nbẹ́, nǹkan bú bẹ́ẹ̀nbẹ́. Èwo ni wọ́n fẹ́ bẹ̀? Èyí tí kò gbéra ńlé pẹ̀lú yẹn lọ́nlọ́. Dáadáa máa ṣe yẹn lómi, aburú máa ṣe yẹn lómi. immediately tí wọ́n ti wọ́n approach ìlú yẹn ló ti ṣàdúrà báyìí pé wọ́n lọ orí ìlú ìlú mọ́ ń tọrọ àtòórí àwọn èèyàn tí ń bẹ́ńbẹ́ àtòórí nǹkan tí ń bẹ́ńbẹ́ mọ́sáàdì rẹ níbi aburú ìlú yìí àtàbúrú ẹni tí ń bẹ́ńbẹ́ àtàbúrú nǹkan tí ń bẹ́ńbẹ́ wàá sì rí pé pẹ̀lú ọlọ́run tí ìjáde inú ìlú yẹn the same thing nígbà tó bá padà sílùú rẹ̀ sẹ́wọ̀n ká nàbì sallallahu alaihi wasallam ó ní kẹ́ ẹ ṣàdúrà ìrìn àjò nígbà tẹ́ ń bá ń lọ abẹ́ẹ̀kọ́ ni tẹ́ bá tún dé ẹ tún tún àdúrà yẹn sí pẹ̀lú àfikún tìlú rẹ nu tó ti kú o ayébóna ta ebóna hamidun li rabbina sajidun wàá tún fi kún àdúrà yẹn nígbà tó bá wọ̀ọ́lù rẹ̀ padà ṣé gbogbo eléyìí la máa àbẹ́ sọ pé ah ó ti ẹ̀rẹ̀ yẹn pọ̀ mùsíbàtù ara àwọn aburú tó wà nù pé ká gbẹ̀sìn yìí ká máa apply rẹ̀ nítorí kékeré gbogbo ẹni tí ò máa apply sí ni ọ̀gbọ́ yé ọ̀pọ̀lọpọ̀ náà gbọ́ yé àmọ́ application ni wàhálà gẹ́gẹ́ bí rakata ad ó kéré jù ọlá ti ń bẹ ṣùgbọ́n gbogbo wa tẹ èèyàn mélòó ló ṣe ha ṣé bá nǹkan gbọ́ náà àbẹ́ ẹ̀kọ́ ni ṣáàlá tó bá ń pọ̀ tún látà kù á mójútó ebi tọ́pọ̀lọpọ̀ ń bá three hundred and what nǹkan bíi three hundred and sixty ó ní gbogbo orike kọ̀ọ̀kan kan la ṣe sàrà fún la gbọ́dọ̀ ṣe sàrà lórúkọ rẹ̀ lójúmọ́ kan bí subhanallah walhamdulillah wàlá ilaha illallah allahu akbar wàlá hawla wàlá quwwata illa billah ọjọ́ seven sentences subhanallah ọjọ́ sàrà àforí kẹkàn alhamdulillah sàrà àforí kẹkẹjì wàlá ilaha illallah orí kẹkẹta allahu akbar. oríkè kẹrin wala hawla wala quwwata illa billah ẹ̀hẹ́n ṣé gbàwó náà sọ three sixty tí ó kárí gbogbo oríkè rẹ̀ ìwọ́n tó ẹgbẹ́ tó bá ti sọ márùn lórí fújì to sí ọ lónìí ẹ̀yẹ́ máa wò ká tí wọ́n á ṣe subhanallah walhamdulillah wala ilaha illallah allahu akbar wala hawla wala quwwata illa billah subhanallah والحمد لله ولا إله إلا الله الله أكبر ولا حول ولا قوة إلا بالله ó tún wá maa ó lè máa kọrin pé wá jíjú ọlọ́mọ ó ti sú yẹn ti sú ọ wá lè kọ jíjú ọlọ́mọ fún wákàtí kan gbogbo bí sábà tuntun lulu, yóò tún máa fẹnu lulu so la ilaha illallah ṣé ìwọ náà lọ́ọ́ máa ṣe sàrà síjọ́ kan ló fẹ́ẹ̀lì wọn ṣé ìwọ náà lọ́ọ́ máa ṣe sàrà fún three hundred and sixty oríkè lójúmọ́ anabi pé ó ti tó fún ti táwọn á ṣe títí o bá ti ṣe rákà méjì dọ̀ha ó ti dípò pé o ti ṣe sàrà fún gbogbo oríkè rẹ lónìí táwọn á ṣe yẹn ni pé kì í bá ti gbọ́ ire bá ti sọ́sọ́sọ́ ta ní ṣe ebi kálukú wò pé ń bọ̀ kọ̀tún ti ń kú torí màlẹ́kà kó ti sọ so kì í gbogbo ẹni tẹ́ ẹ rí tí ọmọ ẹsẹ̀ sí ni ọ̀gbọ́ yé ọ̀pọ̀ nínú àwọn èèyàn tó gbọ́ yé àmọ́ tí wọ́n yé lò ìtọ́ba yẹn lọ́kàn jẹ́ ni pé ìgbà wo là ń dá dúró dà ìgbà wo là ń fi pamọ́ dà ṣé inú sàárè láti máa lò ní àjọ àánú sàárè kan ò sí tó ń ṣe sọ láti máa wọn yẹn sìyàn pẹ̀lú àgé táwa kí wọ́n bá rọmi sí lọ́sàlùkìyàmù ẹ bá ṣe báyẹn kàn gbé nǹkan sáyè tí ọ̀yẹ́ ni ẹ fàgé lè fáláyè alàyè ló máa ń sálù torí ẹ ẹ ti ká gbìyànjú àwọn kan tá à ń gbọ́ yìí ká máa lò tó bá travel ìlú tó ń lọ ṣàdúrà báyìí tó bá ti ń wọbẹ̀ ìlú tó fi sílẹ̀ tó bá ti ń padà síbẹ̀ ó tún ṣàdúrà bá nàbì sallallahu alaihi wasallam ṣe ní ká ṣàdúrà ọ̀pọ̀lọpọ̀ ìlú ní hisnul muslim wọ́n fi ń dírẹ́sì àpò ni ẹlòmíì fi ń dírẹ́sì mọ́tò yọkàn fi síwájú mọ́tò pé káyọ̀ bá wọn pé ustaz lò so gbogbo àwọn àdúrà ṣe báyìí ṣe báyìí ṣe báyìí wọn à ní sọ. So nísìnyẹ ń travel immediately dẹ gbẹ́sẹ̀ lélẹ̀ níbi tẹ́ ń lọ ẹ fẹ́ dúró ń bì kan zẹ́ẹ̀ sàdúrà táwọn ẹbí ní kẹ́sì So bẹ́ẹ̀ bá rí i pé aburú kan sì ṣẹlẹ̀ ńbẹ̀ ó kó yín lọ tó bá gbẹ ti sàdúrà ní nísìn aburú yẹn ò ní jẹ ti gbogbo irú àwọn kan tí àǹfààní ìmọ̀ ní kéèyàn ó lò tó bá ṣe pé tí a bá máa nílò kò sáǹfààní nù ká kọ́ máa. lórí ẹ̀ ló ti jẹ́ pé gbogbo táwọn gbọ́ lójoojúmọ́ ẹ jẹ́ máa hàn nínú ṣèṣì wa ẹ jẹ́ kó máa hàn nínú ẹ̀sìn wa káti ẹ̀ fi yàtọ̀ sẹ́ni tí kò máa lọ sí ìdánilẹ́kọ̀ọ́ ọ̀rẹ́ gan padà bí kan why why why are you so unique ah èmi ń lọ sí ìdánilẹ́kọ̀ọ́ tí mo sì ń gbọ́ mi gbọ́dà mọ̀ ń lò ó náà ló máa ń jẹ́ kí n gbọ́ kọ́ parẹ́ àmọ́ ké ẹ gbogbo nǹkan bọ́ rìn tó wọ́n lọ so eléyìí ò túmọ̀ sí pé èèyàn máa ti ń ṣe ẹlẹ́sìn rẹ ló wá sí ìdánilẹ́kọ̀ọ́ tí ọmọ tògbé ẹlòmíràn wá sí ó lè máa sọ̀rọ̀ máa fi pé fa fi mu kan tó rí mu mu wa nítorí pọ́tọ̀ níbi tọ́pọ̀ so gbogbo níta máa ń kọ́ ẹja máa dé torí pé àmọ́jọ́ tá a lọ àmọ́jọ́ tá a lọ ẹnìkan ń rìpọ́tì láàárọ̀ yìí nìsí ó ní wọ́n láǹtí òun lẹ́tí kéèké ṣe mùsùlùmá o ó láǹtí òun wọ́n ní lálẹ́ àná ni ń pariwo pórí ń fọ̀ wọ́n sì gbé lọ sọ́sìpítù gbówó ẹ̀ níbẹ̀ wọ́n sì tọ́jú rẹ̀ bákanbàkan wọ́n bá ní ah, ó ti gbádùn pé lọ sinmi lé gbogbo oògùn tí wọ́n fún ara dáhùn pẹ̀lú rẹ̀ alhamdulillah kó máa lọ lé kọ́ lọ sinmi wọn jí wọn bá dò láàárọ̀ yìí lè báyìí náà bóòlù a lọ so à ń sì ń gbọ́ nípa ẹ̀sìn wa à ń fetí pàlàbà rẹ̀ à ló à ń wò pé ẹ ya ń bọ̀ bá ya ń bọ̀ àwọn lọ́ba ya àánú sáré nìyẹn náà torí ní kálukú kó síra rẹ̀ lórí ìwọ náà torí pé èèyàn padà lọ regret pé ah gbogbo tí mo sì ń gbọ́ yìí tó bá pé mo lò ń kọ́ ipò tí mo wà yìí ọ̀bà dà tọ́ eléyìí jẹba àwọn. anabi sallallahu alayhi wa sallam nígbà tó di ní alẹ́ ẹjọ́ tí wọ́n wọ̀ bẹ̀ ó ní la u'tiyanna hadhihi ar-rayata ghadan rajulan yuhibbu Allaha wa rasulahu. ويحبه الله ورسوله يفتح الله على يديه màá fi àsíá yìí màá fi lé ẹnìkan lọ́wọ́ lọ́la ọkùnrin náà ó nífẹ̀ẹ́ ọlọ́run ó sì nífẹ̀ẹ́ anabi wa muhammed sallallahu alayhi wa sallam ọlọ́run nífẹ̀ẹ́ rẹ̀ anabi náà nífẹ̀ẹ́ àwọn àròyìn ńláńlá lélẹ́yìí.

ok ta lọ́lọ́run fẹ́ràn nu akójó à ní mínísítà fi lè mà ta lànà bí fẹ́ràn à ní mínísítà fi lè mà ànábì wa sọ bẹ́ẹ̀ láàrin àwọn sọ̀hábà ẹ̀sìn mọ̀ kọ́ kọ́mpítíṣàn àwọn sọ̀hábà lórí dáadáa ni yéé lórí tiwa táwọn ṣe tani mọ́tò rẹ̀ dáa tani ilé rẹ̀ ga jù àbẹ́ẹ̀kọ́ ni tani ẹni tó kó kele kẹran kan ni fi máa ń jẹun ntàwọn àwọn tá à ń lé kánú kọ́ lọ́n tún wá sí ṣùgbọ́n àwọn sàhábà lẹ́ kí ni ó gbé mi wà àlùjánnà kí ni ó gbé jìnnà síná kí ni n tó so kí tí mo bá ṣe ọlọ́wọ́n bó nífẹ̀ẹ́ mi ntàwọn sàhábà máa wà nù ìgbàdá nàbì sallallahu alaihi wasallam tí wàá sọ pé nínú yín náà ni láti gbàsí àyífẹ́ nìkan ó fẹ́ràn ọlọ́run fẹ́ràn ànábì ọlọ́run àtànábì náà wàá fẹ́ràn a ah, ó kálukú láti jẹ́ torí pé tó bá jẹ́ pé wọ́ bá ní ajẹ́pọ̀ ti hàn láti ayé ń bì kọ́lọ̀ ń fẹ́ràn. tọ́ lálẹ́ ẹjọ́ yẹn àwọn èèyàn wá sùn lẹ́ni tí ń fọ̀rọ̀ jomitoro ọ̀rọ̀ lẹ́ni tí ń rorí lórí pé tàlà ànábì ọ̀wà fún ta ni nínú àwọn nìròyìn pé sára rẹ̀ wọ́n ṣàdédé máa rò bẹ́ẹ̀ nítorí pé àwọn ìsalábòsí o oníkálukú wọn mọra rẹ̀ lẹ́ni tí ń sin lọ́n dáadáa kálukú wa ń wò pé ta ni ó wá tọ́ sínú wa torí inṣàlá inṣàlá gbogbo wa náà ni à ń gbìyànjú èsì kó kàn jẹ́ pé èèyàn ti mọra rẹ̀ lọ́daràn tó kí kìí ṣe sọlá àtàfijọ́ tó bá dijọ́ júmọ̀ kìí ṣe sọlá àtàfi lọ́jọ́ ọdún ọwọ́ lòun wò pé òní wọ́n gbà sí àfún wọ́n sì gbé fún yàrá gbogbo wọn lọ́kájú ẹ̀ so nígbà tí lè máa àwọn èèyàn ti fàfẹ́ mẹ́júmọ́ lọ bá nàbì sallallahu alaihi wa sallam kálukú ọ̀ràn kan kọjá pò ní wọ́n gbà sí àfọ̀. Umar sọ nínú ẹgbàá wa kan pé mi ẹ̀ ń fi ọkàn sí àti di àti di olórí rí àfi lọ́jọ́ kọjá pé mi ni wọ́n gbà sí àfọ̀ ìtumọ̀ pé wọ́n gbà sí àfọ̀ yẹn tí ò bá yé yín o ní bí wọ́n ti máa ń ṣe jihad onípẹ́ni tí àsíá bá ti wà lọ́dọ̀ rẹ̀ ó ní kọ́mándà oní kọmáńdà gbogbo àwọn ọmọ ogun tí gbogbo ọmọ ogun gbọ́dọ̀ máa gbọ́rọ̀ sí lẹ́nu tí wọ́n máa tẹ̀lé tó Umar ní ìran kan àtijọ́ lórí rí láyé àfijọ́ náà nítorí pé ẹni tó bá fi lè gbá sí àyàn fún lọ́jọ́ ọ̀hún ó ti hàn pé ẹni tó lọ́n nífẹ̀ẹ́ sí ni tó nígbà tí gbogbo wọn débẹ̀ àwọn ẹni tó kúrú ń ga àwọn ẹni tó ga àwọn náà tó nága pé kí wọ́n lè bá àárò ẹlòmíràn máa gbé ọ̀nà fún <coughs> wọ́n lè máa pọ̀ ń bẹ́ńbẹ́ anabi wa ni ayina ali ibn abi talib la ilaha illallah ẹni tí ò sí ń bẹ wọ́n wá ń béèrè ali ibn abi talib dà tó ọkọọlù ya rasulallah innahu yashtaki àyìnlẹ́yìn wọ́n ní wà anabi sallallahu alaihi wasallam tí méjèèjì ń dùn. ẹyinjú méjèèjì ń dùn fa arsilu anabi anábìnrin ajẹ́ pé ẹran yẹn sì kọ́ wa wọ́n bá mú àlíyù dé anábì sallallahu alaihi wasallam bá tutọ́ sẹ́yinjú rẹ̀ méjèèjì ó sì ṣàdúrà fún ojú yẹn sì san ó dàbí ìgbà tó ṣe pé kò dùn rí subhanallah eléyìí kan. Ninu mu'jizata anabi wa muhammad sallallahu alayhi wa sallam. eléyìí tó túmọ̀ sí pé tí wọ́n bá ní kì í ṣe wọ́n náà lè challenge anabi lórí eléyìí àwọn ibi tọ́ ni ta ni onítọ́ lẹ́nu ẹni tó ti bá nù kọ́ wa ṣé wọn náà gbójú rẹ kọ́ poison rẹ̀ ọlọ́ọ̀ so <laughs> bẹ́ẹ̀ ti ṣe pé wọ́n là nẹ́bí torí àwọn ẹlòmínà máa ń fira wọn lẹ́fà adventure ṣe ṣe ó tọ̀rí kọ̀ọ̀kan tí ọ̀gbádùn tó ní ọmọ owó ta ni ọ̀gbádùn nù jẹ́mẹ́ pé ẹni tó ti bá ń dùn kọ́ bọ́ bí oúnjẹ o fẹ́ dágbára kan o má lọ o anabi sallallahu alayhi wa sallam ó tutọ́ sí ẹyin ju ali ibn abi talib ó sì ṣàdúrà fún eléyìí jẹ́ ma'lamun min ma'alimin nubuwa àpẹẹrẹ kanu nínú àpẹẹrẹ jíjá nàbì tẹ́yìn bá ní kì í ṣàpẹẹrẹ ẹ̀yin náà bá tutọ́ sójú ẹni tójú ń dùn ẹ bá ti dọ́sípítù ibi tí àwọn tójú ń dùn tòsí ní kẹlọ ẹ wá ń bì tí yín kalẹ̀ ń kalẹ̀ fẹ́ lọ rí afẹ́ lọ kọ́ ẹgbójú wá ń kálukọ́ máa fẹ́ ju rẹ̀ kí tutọ́ sí wọ́n sì gbádùn ó lè ṣe bẹ́ẹ̀ so ẹ wá wò yàtọ̀ àwa mùsùlùmí àtàwọn tí èsì mùsùlùmí ní ìsìn ọ̀kan nínú mọ́jísà nàbì wà ní sọ fún yín pé ṣe ìdánilẹ́kọ̀ọ́ lálẹ́ yìí ẹ so because mírèkù tá a ṣe ni ẹ rí agbára tọ́ ẹ rí agbára tọ́ nígbà tí bàbá bá ń tutọ́ sí ojú àwọn ẹni tó so ìyàtọ̀ mùsùlùmí àti ara ìyàtọ̀ nù torí ní sísè wọn náà bá sọ pé wọn rà tọ ṣé wọn dà wa àwọn wa sọ pé nígbà tí ànẹbi kan tó ti tó ti wo

anabi sallallahu alayhi wa sallam ńgbà tó wá ṣe bẹ́ẹ̀ tán ọ̀rọ̀ tán bẹ́ẹ̀ o tọ́ nígbà tí aliyu gbádùn anabi bá gbé àṣù aliyu lọ́wọ́ subhanallah ẹ wo bọ́lọ̀ ṣe máa sọ la ẹni tí o ti ẹ̀gbọ́ kan sọ̀rọ̀ kan lánàá ambọ̀sibọ́sí yóò àfojú sí yóò fọkàn sí oní wọn àgbélé lọ́wọ́ bọ́lá ṣe rí nìyẹn o kẹ́ni tí ò ló máa ń rí o. àwọn ẹni tí ń lépa rẹ̀ tí ń wá àwọn ìsábà ẹ ti di píríncípù yẹn nù ìgbésí ayé wa ẹ̀yin ò rí pé ọ̀pọ̀lọpọ̀ wà nù ayé wa tẹ́jọ́ jẹ́rọ̀ àbó ju yín lọ àbó kéré sí ni fi sọ̀rọ̀ ọlọ́ọ̀ nínú ọlá wàá ní jí ju péńtì tó ti kọ́ fún wà. pẹ̀lú wọn máa fi gbogbo nǹkan lé ayé lè ká ni kò ní dúró àwọn ọlá àtowó àti pohùn yóò máa wá fi àgbàlá lè rẹ̀ ṣe bùgbé nígbà tó wọn kọjú sí rí tòbí ṣe máa ṣẹlẹ̀ nínú ìgbésí ayé torí rẹ̀ ẹ má jẹ́ ẹni tó ṣe pé ẹ ní láfojúsùn méjì ju ayé ayé ayé ayé lọ èyí tí máa mọ́ ṣàdúrà pé Rabbana atina fid dunya láti fún wa gbogbo tó bá fún wa láyé àwọn ọmọọrùn àwọn tí ó sòrí ibú ni torí ẹ ẹjẹ á máa wò pé nítorí wọn bó ṣe fún wa yóò ṣe fún wa náà ni ẹjẹ á máa bẹ lọ́n pé dáadáa làwa ń ẹni tí ò bá tì wá bọ́ lọ́wọ́ wa a máa nàgàwó yẹn yóò ti bọ́ a máa nàgàwó wọn ni possibility. kí nǹkan yẹn kárí wa and we are still five hundred on the queue thirteen ẹ gbọ́dọ̀ nàgà torí tẹ bá nàgà kò sẹ́ni tẹ ní bàjá pàápàá yìí ní nàmbà two ninety nine nínú five hundred tó kù kò sẹ́ni tẹ ní bàjá nítorí pé ẹ máa kọjá pé yìí ní nàmbà one nínú àwọn five hundred so wọ́n ní ẹ má ma nàgà sí tí ò tí bọ̀ nítorí pé nǹkan kan kọ́ ní jẹ́ ànágà sẹ́ńtì ò tí ì bọ̀ àfojúkòkò ẹ ẹ sì gbọ́dọ̀ máa kábàámà lórí ètò ti bọ́ ọmọ yín lọ́wọ́ nítorí pé àbámọ̀ ọ̀dà padà ẹ sí another new file ayé ọ̀tá bẹ́ẹ̀ la tashra'ib ila ma lam yafut tam'an wa la tabitu ala ma fata husran. mẹjọ ni tí wọn máa nàgà sí ti bọ ọmọ lọwọ nítorí ojú kòkòrò mẹsì jẹ ni tó ṣe pé yọọ máa kábàámà lórí ètò ti bọ ọmọ lọ́wọ́ ayé ọ̀tán bíi ètò bọ ọmọ lọ́wọ́ chance ni ọlọ́nà omi ò dé ṣògbó sí ẹkí gbèsè àyẹ̀wò orí ìmùjọba yìí máa ràn yàn torí pé tó bá fojú sáyé yìí ńlọ ń wá ó lè rí ní ń but at the end of the day ìbànújẹ́ rẹ̀ ọ̀pọ̀ torí kọ́ ọmọ òkú ọ̀wé tí mo sì rí ni pẹ̀lú gbogbo ìyànjú yìí ò ní mà ti dúpẹ́ fọlọ̀ by the time tí wò dojúkọ pé náà lọ sáfẹ́ kójọ náà lọ sáfẹ́ kójọ gbogbo ìtọ́lọ́mba ní kọjá tiẹ̀ ọ̀ mórí ọ̀ mà dúpẹ́ fọlọ̀ lọ́pọ̀lọpọ̀ torí ẹ̀ ẹni tí ń wá nǹkan sábà rí o ẹni tó wà yí gà fún nǹkan tó mú lómi. wọn yìí sábà rí àwọn ẹni tí ó kà kún náà máa sábà rí eléyìí ò túmọ̀ sí pé ọmọ gbìyànjú o àwọn má jẹ́ kójú kòkòrò ọ̀kánjú àìwá wọ̀bì àwọ̀ bílíkì kọ́ wà nù ìyànjú rẹ̀ tọ́lọ̀ ń bá kọ́ pé ó rí pẹ̀lú ìyànjú tó ti gbà ó rí tọ́lọ̀ ń bá sí rí rí kò ní jẹ́ kó lè pọ̀ kàn jẹ́ jù kò sínú pé kálukú wọn á bínú wọn gbé fún wọn ò ṣe ní gbé fún ebi fámìlì rẹ ni gbọ́dọ̀ sásàánú àwa lórí ìsìláàmù tá a náà ń ṣe ẹ̀rọ kí wọ́n pa àwọn èèyàn ayé sí wọ́n sọ wọ́n sọ pé wọ́n kàn ń lo àwa ni wọ́n lò wọ́n àrí ara wọn ti ń pé gbogbo ọlá rárá àwọn ọ̀sọ́ bẹ́ẹ̀ o àwọn sọ̀hábà da púpọ̀ wọ́n da púpọ̀ ibi tó tán sí náà nù tó ọlọ́run ò pé ń tiwa ni ọlọ́run ò pé ń tiwa ni. ẹbí ẹ̀yin mọ̀ pé tí ẹ̀yin bá jọ wá nǹkan lọ́wọ́ ajá mẹ́nìkan lọ ẹ̀yin yòókù sẹ́ fẹ́ràn rẹ̀ ẹ̀ fẹ́ràn wọ́n ní scholarship ni márùn péré ní for state wọ́n ti fẹ́ fọ́mọ lautech méjì àwọn ọmọ state wọ́n sì ọmọ Ọ̀yọ́ state two hundred lọ contest ok nínú gbogbo hundred wọ́n mú kàn àwọn ninety nine two hundred lè ṣé wọ́n rẹ́rìn sí àbọ̀n máa ń sí ọkọ ọmọ o. wọ́n ba tiẹ̀ jẹ́ àwọn eléyìí náà ninety nine sọ wọ́n rẹ́rìn sọ náà láéláé aha báwọn èèyàn ṣe múlé ayé le tó ìní ìjẹ́ kọ́kàn wọn lè balẹ̀ sí pọ́lọ̀ ń sọ̀rọ̀ fọmọlà kejì àwọn sọ̀hábà ọ̀sọ̀ àìdá àlí níwájú ànábì àbílẹ́yìn ànábì nínú wọn dùn sí náà nígbà ah àti rọ́kànnù wa láti ayé bí láti mọ̀ pọ́lọ̀ wọn bá ṣe kí ni ọlọ́run nífẹ̀ẹ́ rẹ̀ tọ́ ọwani wa anabi sallallahu alayhi wa sallam qatiluhum hatta yakunu mithlana kí n síwájú àwọn ọmọ ogun bá wọn jà títí táwọn náà fi di mùsùlùmí bíi wa àbí kí n lè fẹ́ kí n ṣe qal anabi ni unfud ala rislik máa lọ máa lọ ní mẹlọmẹlọ máa lọ ní pẹ̀lẹ́pẹ̀lẹ́ má kánjú má ṣe wàdùwàdù ìyẹn ni kéènù tí máa dé ká borí ọ̀tá ìfarabalẹ̀ ìfarabalẹ̀ torí pé tó o bá farabalẹ̀ èyí tí wọ́n ní kó o mu ó fi wẹ̀ èyí tí wọ́n ní kó o fi wẹ̀ ó gbé mu tó ìfarabalẹ̀ dọ̀wọ́ wa nínú àwọn àwà tó lọ́wọ́ bá nífẹ̀ẹ́ sí ni kéèyàn ní farabalẹ̀ ojú ogun náà wọ́n wà o wọ́n ní wàdùwàdù ọ̀gbọ́dọ̀ sí máa lọ ní pẹ̀lẹ́pẹ̀lẹ́ hatta tanzila bi sahatihi títí ó fi sọ̀kalẹ̀ sí àgbàlá wọn. thumma du'uhum ila al-islam ogun làwọn ajá o wàá pè wọn sẹ́sìn islam. ibà ti pè wọn tẹ́lẹ̀ yes sheikhul islam muhammad ibn abdul wahab ó ní ẹ̀rí bẹ́ńbì lórí pé a tún tún ẹni tá a fẹ́ bájà pè yàtọ̀ sí pé alákọ̀ọ́kọ́ kó tó di péjọ ọ̀sẹ̀ lọ. eléyìí túmọ̀ sí pé ẹni tí ó jagun gan ọmọ ogun yóò mọ̀ nípa islam á tún pè wọ́n sẹ́sìn islam torí pé kìí kàn ṣe pé àwa fẹ́ pààyàn kìí kàn ṣe pé èrò wa nípa afẹ́ tẹ̀jẹ̀ wọn lẹ̀ ń afẹ́ kó ti mùsùlùmí ni á tún pè wọ́n sẹ́sìn islam wa akhbiruhum bima yajibu alayhim min haqqillahi fi wàá tún sọ kí ni tó jọ̀rọ̀ lé wọn lórí nínú islam tó ìwọ ọlọ́ọ̀ tí wọ́n gbọ́dọ̀ mọ̀ sí jẹ́ wọ́n mọ̀ tọ ìyẹn ni kékin lójúṣe mùsùlùmí jẹkun àmọ́ fa wallahi wọn fọlọ wọn bá búra o la an yahdiya Allahu bika rajulan wahida tọlọmba fìlẹ lọ fi ẹnìkan mànà gbọwọ rẹ khayrun min an yakuna laka humurin na'am ó lóore fún ọdún ká pé o ní àwọn ràkúnmí tó pupapupa lọ irú náà wájú nínú ràkúnmí akramakumullah bẹ́ẹ̀ la nabi wa muhammad sallallahu alayhi wa sallam lọ sọ fún ali ibn abi talib radiyallahu anhu ẹ̀kọ́ ńlá ó ń bẹ nínú àdéhìí yìí o nínú rẹ̀ òun náà ni pé tí wọ́n máa ń ṣe jihad nínú jihad àsíá máa wà àyè àsíá ó sì pàtàkì púpọ̀ torí ẹ̀ lànà bisalòlá àṣírà sọ pé la ọ̀ọ́tì yẹn na ràyàtà gaden rajulan yuhibbulahu wa rasulahu wa yuhibbuhullahu wa rasuluhu. so ara ń tàfi máa differentiate jihad ti islam àti fowdon àti katakata táwọn míì ṣe àti ọwà torí ẹ̀ lójú ogun kan ẹ̀ríkọ́ ànábì sallallahu alaihi wasallam sọ fáwọn sọ̀hábà pé àṣìá kọ́ wà lọ́dọ̀ lágbájá tí wọ́n bá pa kí lágbájá ọgbà tọ́ba tún pọ̀ náà kí lágbájá ọgbà bó sì ṣe ṣẹlẹ̀ nu gbàtà pa ẹni tó kàn yín ẹlòmíì mọ̀ tànàbí ọ̀sọ́ kókó mọ̀ gọ́sibí tànàbí kàdé wọ́n tẹ̀lé débẹ̀ gbàtí ò sí ẹlòmíì tànàbí tún dákọ rẹ̀ má ẹnìkan mọ̀ so eléyìí túmọ̀ sí pé àsíá máa wà nínú gbogbo jihad tán bá ń ṣe nínú ẹ̀kọ́ tó tún wà ń bẹ ni pé anábì tó ń ti kún là nábì òun lọ̀gágun àgbà jíjẹ́ ọ̀gágun àgbà kò tún pé kọ́mọ yẹn ọ̀gágun tí gbogbo wọn tẹ̀lé tó fi dórí ànábì sallallahu alaihi wasallam lójú ogun tẹ̀lé ìfihàn yìí pé onítẹ̀ríba ńlá là ànábì wa sallallahu alaihi wasallam nínú ẹ̀kọ́ tó tún wà ń bẹ̀ oní ẹ̀nìkan ànábì sallallahu alaihi wasallam kò dúró sípò jíjẹ́ ànábì kọ́mọ wa kàn jẹ́ pé instruction ni ó fún wa. wọn wà ń bì àbí yọ wà nílé yọ wà mẹdínà yọ kàn rán wa lọ ni ọ̀pọ̀lọpọ̀ ogun ló náà lọ fúnra rẹ̀ ilé túmọ̀ bá já síwájú wọn náà lé example kalẹ̀ fáwọn ọmọlẹ́yìn kò kàn dá pé wòran torí ẹ̀ ló ṣe jẹ́ pé tí

bẹ̀rẹ̀ láti ilé rẹ bẹ̀rẹ̀ láti ibi iṣẹ́ rẹ bẹ̀rẹ̀ láti orí àwọn ọmọ tó máa ń kọ́ lẹ́kọ̀ọ́ wọn náà gbọ́dọ̀ dúró tẹtẹrẹ ọ gbọ́dọ̀ jókòó tẹtẹrẹ nígbà tó kó àwọn sẹnu sẹkọ sẹni tí ọfẹ sí mi sòtásíwájú bá ti mójútó ń tọ́fẹ́ kọ́mọlẹ́yìn ó ṣe tó náà ń ṣe ọmọlẹ́yìn ó ṣe ju tọ́fẹ́ bákan náà nínú ẹ̀kọ́ tó tún wà ń bẹ̀ ni pé àwọn atábá lọ́wọ́ bá wa gbọ́ a máa ṣe lára agbọ́dọ̀ máa bínú orí tọ́lọ́nsì fọmọlá kejì nítorí pé tiẹ̀ ni wọ́n sọ ń bì ọlọ́nsì tẹlómìnira fún tádìtì míì mú wa lórí ẹlẹ́sẹ̀ rí nínú àwọn tíra ahadith bíi sahih bukhari sahih muslim sọ gbogbo asunan abi dawud nkankan ẹ̀rí kitabul manaqib àwọn tíra ti ń sọ nípa àwọn ọlá tọ́lọ́nsì fáwọn kan náà àwọn èèyàn wọ́n máa sọ manaqibu sahaba àwọn ọlátọ́lọ́n sí fáwọn sahaba wọ́n lè sọ manaqibu abubakar àwọn ọlátọ́lọ́n sí fáwọn abubakar wọ́n máa mú àdìtú wa lóríṣiríṣi ní nítorí pé nǹkan mi bẹ́tọ́ kò nìkan lọ́lọ́n sí fún kò sí fún sàbẹ̀ mi. kí wọ́n lè fẹ́ máa bínú ara yẹn sí bẹ́ẹ̀ náà ní láyé tiwa náà lónìí o lè jẹ́ pé ọ̀lọ́ da tún nínú gbogbo nǹkan ọ̀dà síbi kan lómìnà dáńbò míì tó kí wọ́n lọ fẹ́ bínú ẹnìkan sí ọlọ́wọ́n bá ṣe tiẹ̀ náà fọ́ yóò lọ́n fẹ́ kí tọmọlàkejì ọ bàjẹ́ sí. Si síbí wọn náà fẹ́ kí tí ọba jẹ torí délé ẹ̀rí kan sọ ha bẹ́ẹ̀ kọ́lá bẹ́ẹ̀ yẹn wọn ò bínú ọmọ làkejì àdìtì sì ń tọ́ka sí ọlá tí ń bẹ fún Ali ibn Abi Talib radiyallahu anhu bí ẹni tọ́lọ̀ wọn bá nífẹ̀ẹ́ ni ẹni kò sí ní ma kórìíra sọ̀hábà kọjá pé imáni bẹ pẹ̀lú ẹ̀ afẹ́ràn gbogbo sọ̀hábà anabi Muhammad sallallahu alayhi wa gbogbo wọn lásìkò apẹ́ni wa àwọn ọlọ́tàánu wọn. رضي الله ajma'in torí délé àwa fẹ́ràn àwọn sàhábà tó ó sì fi hàn wá pé jihad ń bẹ díjọ́ gbẹ̀ndà al-qiyamah kò sí ń tọ́ parẹ́ kò sí ń tọ́ parẹ́ tó a máa rìn kiri káyé lọ́ọ́ máa ṣe píkíníkì ká tó sọ pé jihad kan ò sí tá ń sọ fún ẹ bẹ́ẹ̀ jihad ń bẹ díjọ́ gbẹ̀ndà al-qiyamah ti ṣe jẹ́ nínú àwọn ẹ̀kọ́ tó tún wà ń bẹ òun náà ni pé káwa náà jẹ́ du'at ilallah olùpèpè lọ sí di ẹ̀sìn ọlọ nítorí kò sẹ́ni tó ga tó lọ́dọ̀ ọlọ kò sẹ́ni tó ga tó ẹni tí ń pè yàn lọ sí di ẹ̀sìn ọlọ lọ́dọ̀ ọlọ yes o lè sọ pé lọ láyé olówó jù wá lọ ọlọ́lá jù wá lọ wọ́n máa ń kọjá lọ wọ́n máa fa fèrè rọ́ wájú ẹ ẹ gbogbo ẹ máa ṣe yẹsà fún ọ lórí rọ́ wa man ahsanu qawlan. ممن دعا إلى الله وعمل amila وقال إنني من المسلمين. minal muslimin ọlọ́run níta lọ́rọ̀ rẹ̀ dáa tó tẹni tí ń pèpè lọ sí díẹ̀ sí ọlọ́run ṣùgbọ́n tó náà gbàgbé ara rẹ̀ tó náà ṣiṣẹ́ rẹ̀ ló sì sọ pé mùsùlùmí lè ní torí ẹ̀ gbogbo wa à ń fẹlẹ́ ìpè wá káwa náà di du'at ila olùpèpè lọ sí díẹ̀ sí ọlọ́run kullun hasaba ilmihi wa istita'ati oníkálukú ló di wọn tọ́ mọ́ lóde wọn bá gbára rẹ̀ sọ ọwọ́ àwọn bá ń tọ́ ọmọ ní kọ́ máa fi pè é ọ pàtàkì ẹ̀sìn yóò lè tàn ká àfi ká pèpè lọ sí díẹ̀ ètò ọlọ́run fi ń tàn ká láì jẹ́ pé nìkan pèpè lọ sí díẹ̀ ọ̀pọ̀ ju gbogbo tá a lè ṣe lọ ṣùgbọ́n ọlọ́run fẹ́ ipe ara tí òun ṣe lọ́ràn yẹn lé wa lórí òun náà nìkan àwọn pè yẹn lọ sí díẹ̀ sísá lórí ọlá ńlá ń bẹ́ẹ̀ bẹ́ẹ̀ لأن يهدي الله بك رجلا واحدا خير لك من حمر النعم na'am tọ́lọ̀ ń bá tara rẹ fèèyàn kan mọ̀nà ó lóore fún ọ ju ètò wọn jù nínú owó lọ. ìfinimọ̀nà oríṣiríṣi ni ọlọ́run lè tara rẹ fèèyàn mọ̀nà lọ sí di islam kó gba islam ọlọ́run lè tara rẹ fi ọ̀nà mọ́ mùsùlùmí tí èsẹ̀sìn kó máa ṣẹ̀sìn ọlọ́run lè tara rẹ fi mùsùlùmí tí ń sẹlọ́ọ̀ mànà kọ́ má sẹlọ́ọ̀ fi ni mànà oríṣiríṣi tọ́tọ́lọ̀ ń bá wa tara rẹ fẹ́ nìkan mànà ó kú oríire nì báwo wá ni tá máa pé méjì báwo ni tá máa pé mẹ́ta báwo ni tá máa pé mẹ́rin torí ẹ̀jẹ̀ máa ẹ̀jẹ̀ pàtàkì púpọ̀ kò nínú nǹkan òwúrí wa sọ pé iye ẹ̀rù ń bà wá kọ́mọ̀tì lọ́ọ́ di kárí mi kàn ní pé ọba ṣe máa ṣe dúró lọ lọ́nà tó òfin ní pàdánù ládàá rẹ̀ gbogbo aka pàdánù ládàá wa ọlọ́run kó lò wá fún ìlọsíwájú ẹ̀sìn Islam kọ́lọ́run ọba kó lò wá fún àti paná ọba kó fi wá gbé súnà nàbì Muhammad ga kọ́lọ́run ọba ó lò fún àti mú kí iná bídà kọ́ máa jó àjò rẹ̀yìn kọ́lọ̀ wọn bá kó lò wá fún àti pa bídà rẹ̀ pátápátá subhanakallahu wa bihamdik ashhadu an la ilaha illa ant astaghfiruka wa atubu ilayk. الله أكبر